tàbí ka ọ̀rọ̀ níbi sọ̀rọ̀ lọ́wọ́ àwọn sọ́là tàbí ka fún wa. àdìsí yàwó kàláàrọ̀ tó rà فاستشركوا فما وجد منها مزيا أو معادا فليعلم منها متفق عليه àwọn àdéhùn àwọn àtúnjẹ àwọn àdéhùn kan nínú tí ó fún wa ní ìròwò wípé kálọ̀ náà ṣe nǹkan tó ń bẹ ń jẹ́ àṣùrọ̀. bó tilẹ̀ kó ń pé kò sẹ́ni ta tó lè sọ fún wa pé ọjọ́ báyìí àgùkù báyìí la yóò parí ọ̀sẹ̀ tìrúkàtì tó yẹ kó mà òun náà láti sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lẹ̀ ànámi ní ọ̀sẹ̀ ìyẹn tó bá ti máa ti tẹ̀lé kejì nínú ara ọ̀nà ọ̀ríyà ìgbà tí kìbìrì tó wá bá àgbàdo tó ń bèrè àwọn ìbéèrè lọ́wọ́ ẹ̀ pé ní àlùfáà wọn kà ń pè nígbà gbogbo ànábì sàlàyé àkàbẹ́rẹ́ ní àlè islam wọn kà ń pè ní islam lọ fún mi ànábì sàlàyé ó tún bẹ̀rẹ̀ pé àkàbẹ́rẹ́ ní àlè islam wọn kà ń pè ní islam dáadáa ṣíṣe sọ fún ànábì sọ̀tún jẹ́rẹ̀ ọwọ́ abẹ́rẹ́ lọ́wọ́ ànábì pé àkàbẹ́rẹ́ ní àlè gbàwé àjà kò sí mu ọjọ́ wo ni ìyá kò ní èdè ìsáná ní bọ̀dọ̀ wípé mẹ́ta sùúrù bí àlá mẹ́ta sùúrù àǹtà bí àlá bí àlá ní ìsáyé ẹni tí béèrè béèrè ní ọ̀hún náà ẹni tí wọ́n ń parẹ́ jẹ́ ti gbé la torí pàdé nìkan wípé. lọ́wọ́ pé ìlú náà mọ̀ ọ́ bá máa tó àbúrò àlẹ́ ìjọ rẹ̀ ìmọ̀ ilé ìwọ̀n ọlọ́wọ́ àlẹ́ ìjọ rẹ̀ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ àbájáde yìí ó tún bá ti fún abẹ́sí àmì àmàwọ́ kódà tí wọ́n làwọn àmì tá a máa ń já láti àlùfíà wọn súnmọ́ bá àti ẹ̀mọ́jọ́ tó bàbá tí ó ti bá àwọn ọ̀rọ̀ tó tẹ̀lé àwọn àwọn ọ̀lànà nínú àwọn àti bá sọ ọjọ́ náà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà nìkan ti wáyé àti nìkan. nínú àwọn ilé náà nínú àwọn àlàyé ṣùgbọ́n fún wa lẹ́yìn àdéhùn ilé náà wà. àlejò fún fitina kàdúrà fitina wàhálà bọ̀ fitina ń bọ̀ ìgbàjọ́ ọ̀dọ̀ fitina torí pé kẹ́lẹ́ èdè lábáwá ni wọ́n ti di yorùbá àti yorùbá láìpẹ́ àti sọ́dẹ̀dẹ̀ yorùbá àti lò ìgbàjọ́ fitina èyí fitina lè lọ wọ́n lọ́wọ́ jà ní fitina wọ̀ ìgbà wọn ti fi wọ́n ṣe ìgbà wọn ti gbàdá pọ̀ wáyé ìjàmbá àti fitina jẹ́ àlejò yìí oríṣiríṣi tó ń ta láàárẹ̀ ọ̀tọ̀ ní fìtínà tó ń wá ọ̀tọ̀ ní fìtínà nǹkan mí ìyá. Anábìlá ní táwọn ọ̀rọ̀ yìí bá tó tó kó ẹni máa tó orí bẹ́ẹ̀ ju ẹni tó kúrò lọ. wàlúwà ìyá ẹjọ́ máa ti kúrò bẹ́ẹ̀ táyé fẹ́lẹ̀ lè máa ṣe òun náà ti kúrò lórí ẹni tí kìíní lọ́nbẹ̀ lọ. ṣùgbọ́n wàlúwà ìyá táyé fẹ́lẹ̀ náà sáà ẹjọ́ máa ń nì nínú ẹ̀ yóò tó lórí ẹni tí kìíní lọ́nbẹ̀ lọ.

àwọn ẹ̀rọ àbí ìta tó lè ti wá kọ́ àpò bẹ́ẹ̀ pàdé yẹlẹ wù kọ́yà sọ àrò tó ti di àwọn ìdílé káfíń ibi àwọn wàhálà àti àdéhùn àwọn àdéhùn yẹn tó lè di àlàyé ṣùgbọ́n àlàyé bẹ̀ náà níta àti ìwọ̀n àwọn ọ̀sẹ̀ là ń gbé títà àgbà tó wàhálà bá dé. Mungkin bisa jalan dari sana ke bawah, terus begini loh, kita kabur Mungkin bisa jalan, dia yang orang rumah yang dia itu bersalah dia itu berlawan. Waktu kita ini, terus kita ini orang. Ya orang bawah, pẹ̀lú bí ìgbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ wà tó bá ti dúró lé lé lé ìyẹn tá a bá ti àti ọ̀rọ̀ ìdúró lé lé ìwọ̀n tó ṣe lórí ìdúró ọ̀nà lọ́wọ́. náà wọn bá a ti ṣe àtẹ̀lé ìyẹn fi wáyé tó láwọn ọ̀rọ̀ pé ẹ̀rù ẹ̀rù mọ́ra ìdààmú bẹ láyé làkọ́dọ̀ tó lákọ́dọ̀ lè tù dáadáa sí kábàdì ẹ̀ kábàdì ìdààmú náà lọ́nà ń bá wa lọ inú wàhálà náà ní ọ̀rọ̀ ayé ilé ìgbìmọ̀ pé bẹ́ẹ̀ bá wa sọ fún wa pé kò sí ìjọba tí ń bára ń bẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀nà wo láti bọ́ nínú wàhálà ń dájọ́ ìdílé náà òun náà nípa tó ní ní pẹ̀lú ọlọ́run mẹ́ẹ̀ bá ti tó ní ní pẹ̀lú ọlọ́run gbogbo omi tí àwọn ọmọ máa ń bá lọ dààmú wọ́n ti ní kí ọ̀gá lọ ọ̀nà àdàlọ́ lọ. Turkọ́ bí wà ní ìwà ayé tẹ̀sí la lè ti àlàó mà ọ̀rọ̀ jà. Bí ti payá náà wọ́n bá tó dédé owó ìdààmú ìsínà táwọn yẹn máa dààmú nìyẹn ọ̀nà àbáyọ ọ̀rọ̀ lórí ẹ̀. Torí ti eré ọ̀pá tó nínú ẹ̀kọ́ náà ìta sọ̀rọ̀ nẹ́tíọ́lá ìdìbò ti rí nìyẹn. ṣùgbọ́n ẹni tó bá wà lọ́wọ́ sí wípé ó fi ìsìláàmù sílẹ̀ olóhùn òsì lọ́wọ́ náà ó wá ti orí ìgbà tí wọ́n rí àwọn ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ ayé ọlọ́ọ̀sán wípé òun ti wà lọ́wọ́ àṣeyọrí ìdílé nínú ìgbà ayé wò ló máa bá lọ bẹ́ẹ̀ kọ́ ń bà lọ. ìtumọ̀ rẹ̀ ni wípé ẹgbẹ́ ìgbà tí wọ́n sọ ẹni tó bá ti tó ní ìta o ẹni tó bá ti tó níta á ní ilé kan yọ ọgbà tó ń bẹ tó gbà bọ̀dún bẹ gbà sí ní ìwà wá ti wà ń ta ní irú ẹ̀jẹ̀ mọ́kànlélẹ̀ níta láìpẹ́ títí ọ̀padà jẹ́ ìwọ̀n kan sí yẹn ṣùgbọ́n ẹni tó bá ti ṣe kó lè wọ́n dáadáa tó lè fi wàhálà wọ́n dáadáa hàn irú ẹ̀yẹ ìjọ wà bẹ́ẹ̀ bíi sákàgbélá gbogbo ìlú ìfọ́ bẹ́ẹ̀ wọ́n bá àtúnṣe wọn ibẹ̀ wọn kò ní títí òkùnkùn ẹni tó ilé tẹ ẹ fẹlẹ ẹfẹ bẹ́ẹ̀ ọdún márùn ún gbà náà àbọ̀kọ́ méjì ti gbà náà títí ọjà rẹ̀ fẹ́ẹ̀ pé ìdààmú mi lè bọ̀rọ̀ ìdààmú bàbá láyé wá ní ọ̀rọ̀ àbáyọ̀ ní ìlú ọ̀rọ̀ ìlú. ṣùgbọ́n tí wọ́n ti kú wá tó wù wọ́n lọ fẹ́ẹ̀ fún bàbá tó wù yẹn. àpòjúwe fún wọn nìyẹn bó tilẹ̀ ní wọ́n ti dẹ́wọ́ ìdàgbò. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله